I don't have. I don't really have. Me, um, I stop paying attention to things like that. Ah, Olólùfẹ́ ẹranko ni mi, mo nífẹ̀ẹ́ àwọn ọ̀sìn, mo nífẹ̀ẹ́ ọ̀sìn púpọ̀. Um, láti ìgbà tí mo ti wà ní kékeré, ẹ̀mọ̀ wọ́n máa ń pe àwọn tápà ní ah, ah, láró lọ́lẹ̀ ṣe ẹ̀ṣọ́ ẹ̀ ní mẹ́ṣin ní ìyí ọmọ ìgbèjì ìlẹ̀kẹ̀. So naturally as a Nupe person, èèyàn máa like ẹ̀ṣin. Mo ṣàkíyèsí pé tá a bá ti dé àwọn ibi tá a ti máa ń ṣiṣẹ́ ń sìn àwọn ilé abúlé tá a ti máa ń ṣiṣẹ́ àwọn ọmọ wọn tó wà ní Èkó tó wà ní Ìbàdàn tó wà nílùú ńlá tó máa ti dé wọ́n ti ń pa ilé bàbá wọn ní sẹ́mẹ́ǹtì wọ́n ti ń rẹ ní cement wọ́n dẹ̀ ti ń ṣe àwọn òrùlé wọn wọ́n ti ń rúfẹ̀ tí kò ṣe thatched roof tí a máa ń ṣe yẹn mọ́ nítorí um, ìdí yẹn mo rò pé ah tó bá máa tó àkókò kan a ní ríbi máa ṣeré mọ́ mo á decide láti ní film village so nítorí pé mo wá ní ilẹ̀ mo dẹ̀ fẹ́ ṣe aré kan tó yẹ pé mo ti ń plan ẹ̀ ń sìn ti lé lọ́dún méjì kọ́lọ́hún bá mi ṣe mo ń plan aré yẹn pé mo fẹ́ ṣe pẹ̀lú eh, ẹṣin um, kí ni two hundred lédè Yorùbá igba igba pé mo dẹ̀ fẹ́ lo àwọn èèyàn um, ẹgbẹ̀rún méjì two thousand yàtọ̀ sáwọn main actors mi yàtọ̀ sáwọn crew mi àwọn cameo appearances nǹkan kan so nítorí pé mo wá ń plan kíní yẹn ó ń gbà mí láàkó bọ̀ nígbà tí mo ti wá rí i pé àmọ́ nílẹ̀ ẹranko wù mí wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọn kọ̀ọ̀kan nínú àna ọlọ́run a ní jọ́sọ̀ pé a pàdánù bíi mẹ́tàlá a sì ní ẹṣin forty báyìí so a ń rò pé tá lè ra bíi sixty tàbí hundred tiwa tá a ti ṣiṣẹ́ bíi hundred làákàn yá kún ní ìgbà kan mo mo ní personal thing nǹkan tó jẹ́ tara tèmi tí ń bà mí lọ́kàn jẹ́ ní ó ti di december ilé ìkọ́ december tó lọ lọ́hùn december twenty twenty twenty twenty two la lò tán december twenty twenty one so àbọ̀dọ̀ àwọn èèyàn gbé síra wọn mo sọ pé ohun tó ń ṣe mí dùn mí débi pé ẹṣin mi kú mi rí ti mi mi mọ̀nà mi ríro kì í ṣe pé ẹṣin yẹn mú mi sọkún so ó dàbí pé gbà tí mo kọ́kọ́ mo lose ẹṣin kan tó jẹ́ ẹṣin funfun àwọn ẹṣin funfun a máa mú wọn ẹṣin funfun mi yẹn wà wà lára àwọn ẹṣin tó wọ́n púpọ̀ so ìgbà yẹn ni mo fi kàn fi ṣàkàwé pé n ti ń ṣe mí ó dùn mí púpọ̀ so àwọn yẹn kọ̀ ṣìgbé síra wọn ni lẹ́yìn ìgbà yẹn a ti lose ẹṣin mi tó yẹ pé a kì í post mọ́ because um, tẹ́ bá ń wakọ̀ bóyá fẹ́ páàkì ọkọ̀ nísìnyí àwọn dírẹ́fà kan wà àwọn afaniwakọ̀ wọ́n mọ̀ wájú yín lọ wọ́n sọ pé ó gbá dáadáa gbé síbi kíní kan àwọn èèyàn tí wọ́n ń bi wá lẹ́jọ́ pé ṣé ìtọ́jú wọn ní ṣé kíní kan ní kíní kan ẹ̀ tí wọ́n ti sá báwo ni níbi tí ọjọ́ orí mi délé ní báwo ni mo fẹ́ ṣe nǹkan kan tí mi kọ́kọ́ ní ṣèwádìí lórí ẹ̀ aláwọn dókítọ̀ àwọn vet veterinary doctor tó ń tọ́jú wọn a ní àwọn a òṣìṣẹ́ tó yẹ pé polo náà ti ń ṣiṣẹ́ láti gbà wọ́n wá a ní àwọn òṣìṣẹ́ tó yẹ pé iṣẹ́ tiwọn ni pé kán wẹ̀ fún wọn kán ṣe gbogbo àwọn nǹkan yẹn so bọ̀dẹ́ lómi máa sọ pé ah kí ló dé tí wọ́n ń kú àwa kọ̀ láti máa fi hàn in fact a ní àwọn ọmọ ẹṣin tó ti kú àdèlà àwọn ọmọ ẹṣin tó yè. ìkè mọ ṣé ẹni tí o bá ti sí kámẹ́rà tí mo ń yà ok let me say this to you ó dẹ̀ lè máa ẹ lè máa fẹ́ gbá mi gbọ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni ẹlẹ́dàá ọ̀run ayé màmá ti jú èmi ẹ̀ mọ̀ ẹ́ ṣe o tí o bá ti sí pé kámẹ́rà ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní <laughs> language ìgbà mi táwọn director mi bá ń direct nǹkan tí àkàwọ́ sọ nísìnyí ìgbà mi táwọn director bá ń direct wá sọ pé àwọn director kan wá sọ pé act it ìsọkúsọ náà sọ ẹlòmíì wọn ní tí court camera sọ pé thank you nonsense ló ń ṣe. àyìn ọmọ táwọn gan ni mí naturally so ìjà bá dé àwọn dàrá sí ọmọ ayége dẹ ni mí oríṣiríṣi lọ́wọ́ táwọn tó wà nílẹ̀ oyè àwọn kọ́wà tó ń wọ̀ kí n jáde ẹgbẹ́ gidi náà máa fi sọ kó lè já kó ní ìyẹ so láàrin yẹn kó lè tí ohun méje mẹ́jọ oyè ilé ah, iṣẹ́ ilẹ̀ gọ́gọ́ kò tí ì yẹ bẹ́ẹ̀ náà gbẹ̀ngà kò tí ì yẹ náà.